ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè nílérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbẹjúmọ̀ òṣèré bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gá ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad. ìbílẹ̀ rédíò ni mo ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbẹ́dún ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí tune in radio lórí twitter instagram àti facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pe àwọn nọ́mbà yìí zero seven nine zero eight zero two five nine four four tàbí zero seven seven nine five six seven one three eight five tàbí zero seven four two four seven two eight seven four three ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kìlẹ̀ gbilẹ̀ tìtìtì. Yeah. my people make una listen to Ibile Radio Ibile Radio na you be baba. hello my people make una listen to Ibile Radio Ibile Radio na you be baba. my people, make una listen to Ibile Radio. Ibile Radio, na you be Baba. Hello, my people. Sign up now kọ́lọ́wọ́n bá kó bá wa tún àgbáyé kọ́lọ́wọ́n bá kó bá wa tún ṣe mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ rẹ tó mọ̀ wá lónìí ṣàlàáfíà ni mo bá yín ṣe dáadáa lẹ́yìn náà wà gẹ́gẹ́ bá náà bá ti wà lónìí láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv tiwantiwa lára àgbàyídá ibẹ̀ náà ni mo ti ń kí yín tí mo ti ń kí yín wípé ẹ kú ojúmọ́ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kàálẹ́ níbikíbi tí ẹ bá wà tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ̀mẹ́mọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà ló ń kí yín ìyá àbàdàn yín authentic unbeatable ìyá àbàdàn yín náà rèé wọ́n náà ló ní pírẹsẹ̀ntà yín rèé a sọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yìí rèé ti pàṣíwájú ń bàbá mọ́ kí yín wípé ẹ̀kú dédé àsìkò yìí ẹ̀kú bó ṣe ń lọ káàkiri àgbàlá ayé ọlọ́wọ́n ọba mi kò ní jẹ́ kíbi kó kàn wá ìdààmú òkèrè ó tóbi kò ní wọlé wa wá lágbára ṣẹ́ Èdùmàrè ọlọ́wọ́n ọba mi yóò bá wa fi òpin sí gbogbo èyí tó ń jà ran ìran yìí káàkiri àgbáyé yìí ọlọ́wọ́n ọba yóò bá wa fòpin sí onínà ní ọjọ́ sátidé ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹta ọdún 2020 òun náà la yìí à ó ti ẹ̀ fún wa léèmí tá a fi ń mí àṣìwàláyé àwà láàyè àṣìǹdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó ti ẹ̀ jẹ́ wípé tó coronavirus tó ń lọ káàkiri yìí ó ti kó jìnnìjìnnì ó ti kó bá gbogbo àgbáláyé àmọ́ síbẹ̀síbẹ̀ àṣìǹdúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà wípé tó ọlọ́run sì fún wa ní oore ọ̀fẹ́ láti ti wà ní òkè pẹ̀ lónìí láti lè mọ̀ ọ́ dúpẹ́ ọpẹ́ náà ni fún Elédùmarè níbikíbi tẹ́yìn náà bá wà tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbálá ayé torí pé a ò lè sọ pé ìlú kan báyìí àbí ìlú kan báyìí nítorí gbogbo àgbáyé pátá òun náà ni kinní ọ̀hún náà ló ti fọ́nká ló ti dé báyìí <laughs> kọ́lọ́wọ́n ọba kò ṣàánú àmọ́ bá a ti wá ń pariwo rẹ̀ lọ́tún lọ́sì tó ń jà ràn-ìràn káàkiri yìí síbẹ̀síbẹ̀ a sì rí àwọn tó jẹ́ wípé tó wọn àmọ̀ tí ìkọbi ara sí i ara <laughs> wọn tí ò tí ì kọbi ara sí eré ni èrè ni eré ni ẹ kì í ṣòótọ́ eré ni tí wọ́n sì ní lọ́kàn wọn wípé tó gbogbo kínní yìí eré náà sì ni a sì ní àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n sì ní lọ́kàn àmọ́ àmọ́ mú bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ètò fún tòní ibà ọlọ́wọ́n ọba mi náà lórí ètò fún tòní ọba kọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ọba tó ní àmọ́ wà ọba tó ní àmọ́ bẹ ọba tó fún wa léèmí tá a fi mí ọba tó fún wa lálàáfíà ara tí ò jẹ́ kálàáfíà wa ó di fíafíà ọlọ́wọ́n ọba ọ̀hún náà là ń dùn dúpẹ́ fún ọba tí ọpẹ́ yìí tó yẹlé rẹ̀ kábíyèsí rẹ̀ ọba àmì àtẹ̀rẹ̀ rẹ̀ kárí ayé mò bọ̀ ná. thank you lórí covid nineteen tí ó ń bẹ nígboro tó wà níta báyìí ìyẹn tí gbogbo wa ta mọ̀ sí coronavirus èyí tó ń jà ràn-ìràn káàkiri àgbàlá ayé báyìí tí gbogbo wa pátá tá à ń sá inú fún àyàfú tàfi ń sá káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé òun ni àkànṣe ètò tí a gbé wá lónìí láti jẹ́ kí ẹ̀yin èèyàn wa kí atúnjọ lara wa lọ́yẹ̀ lórí ẹ̀ kájọ lára wa lọ́yẹ̀ lórí ẹ̀ hmm, kọ́lọ́wọ́n bá mi kó bá wa tún ìlú ṣe kó bá wa gbàkóso kí gbogbo tó ń jà ràn ìràn yìí kọ́lọ́wọ́n bá kó bá wa mú dópin kí àlàáfíà kó jọba ní ayé kálàáfíà kó jọba ní àgbáyé mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ mi lórí ètò ẹ ṣeun ajíbọ́lá fàṣàwẹ̀ mórí yín ẹ azeez abiola àáfà wa wọn ní kọ́lọ́hún gbà wá kíákíá ni kí ó dárí ẹ̀ṣẹ̀ jì wá ní o àmì ẹ ṣeun mo kí ìyá mi olúyọmí olúpọ̀nlé àlùkò ìfẹ́ olúwa mo kí ẹ̀yin náà gbogbo yín pátá náà ni mo kí gbogbo òṣòwò òkòwò pátápátá kálukú náà ló ti wà nù ńlẹ́ báyìí kò sẹ́ni tó lè jáde kò sẹ́ni tó lè wọlé ẹ bá ń gbọ́ kò lè wọlé kò lè jáde òun náà ni nǹkan tí ó wà nílẹ̀ yìí tí ń jà rìnrìn káàkiri àwọn kan sọ wípé àti ọdún tó kọjá ìyẹn ní two thousand and nineteen náà ni àrùn yìí ti wà níta pé láti november ló ti wà ń ta títí tó fi di pé kò tiẹ̀ sẹ́nì kankan tó mọ̀ tá a fi ṣe kérésì tá a tún fi ṣe happy new year pé kò sẹ́nì kankan tó mọ̀ wípé àrùn yìí ó tiẹ̀ wà níta rárá títí títí tó fi wá di pé ó bẹ̀rẹ̀ sí ní jálẹ́jáko ìyẹn ní end of February tí àwa ń gbọ́ káàkiri káàkiri títí wọnú oṣù March tá a wà yìí àmọ́ tá a bá ní ká fojú inú wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọn ò tí ì mọ̀ wípé àrùn yìí wà níta. Hmm ọ̀pọ̀lọpọ̀ ló ní ò tí ì mọ̀ pé àrùn kòrónàfàírọ́ọ̀sì ó wà níta torí a sì rí àwọn agbègbè a sì rí àwọn àdúgbò a sì rí àwọn bàbá wa ìyá wa kan tí àwọn èèyàn ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tí wọ́n sì ń sọ wípé à kò sí ti ń jẹ́ kòrónàfàírọ́ọ̀sì o à kòrónàfàírọ́ọ̀sì ò lè mú tálíkà pé kòrónàfàírọ́ọ̀sì ò lè mú tálíkà wọ́n lólówó nìkan ló mú ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ wo bí ẹ wo bí nàìjíríà ṣe tóbi tó ẹ wo bí nàìjíríà ṣe tóbi tó pẹ̀lú àwọn èèyàn wa káàkiri káàkiri ẹ wá wò ó èèyàn mélòó ibi mélòó níjọba lè dé láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé àrùn yìí ẹ̀ ò ń bẹ níta àmọ́ tí àwọn èèyàn wa tí wọn ò bá gbàgbọ́ wípé àrùn yìí ń bẹ lóde ṣé kọ́lọ́hún ọba kọ́mọ̀jáárì kò ṣe dáadáa ẹ wòye èèyàn tó ti kú ní Italy ẹ wòye èèyàn tó ti kú ní China ẹ ṣeun ìyá mi Abímbọ́lá JP mo kí yín wọ́n ní ẹ̀kọ́ ètò Tìjání Músíbà mo kí yín títí láyọ̀ bákàrẹ̀ mo kí yín o ẹ̀bùn olúwa olú olúdèmí mo kí ẹ̀yin náà pé káàbọ̀ sórí ètò yìí ẹ wo iye èrò tó ti kú ní China ẹ wo iye èrò tó ti kú ní Italy ní ojoojúmọ́ ìlú UK tá a wà yìí èrò tí àwọn èèyàn tó ti kú ní UK tá a wà yìí ó ti tó seven hundred and something people tó ti kú ní UK tá a wà yìí ẹ wá wo àwọn àgbáyé káàkiri níye èrò tó ti kú àmọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n sọ wípé èèyàn eighty one náà ló ti ní pé èèyàn kan ló sì tí ì kú bẹ́ẹ̀ sì rèé a rí àwọn tí wọ́n ti ìgbàgbọ́ wípé àrùn yìí wà ń ta ọ̀nà wo níjọba lè gbé gbà kí ni ìjọba ó ṣe kí láràlú ó ṣe láti lè jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ wípé àrùn yìí wà ń ta gbogbo ìgbèríko gbogbo agbègbè káàkiri ọ̀nà wo níjọba lè gbà láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé coronavirus is real ẹ̀yin èèyàn mi òun náà ni mo fẹ́ kí a jọ sọ lórí ètò yìí lónìí ẹ bá mi ṣíà fídíò yìí ẹ dákun ẹ bá mi ṣíà rẹ̀ ẹ bá mi invite àwọn èèyàn wá káwọn náà wá darapọ̀ mẹ́tò yìí ẹ bá mi invite àwọn èèyàn wá ẹ dákun. sábà láti bẹ́ẹ̀ láyé tó bá yà bẹ́ẹ̀ ìran tó dá sí kọ̀ọ̀kan láyé níṣẹ́ ló yẹ ká fura sábà láti bẹ́ẹ̀. ìrọ̀jọ́ jáde bùtà láyé níṣẹ́ ló yẹ ká fura. èrò búburú tá má nígbà lórí mọ́díkà yìí o gbogbo rẹ̀ ló dá sán iṣẹ́ olùwà ni èrò búburú tá má nírò lórí. lórí ètò níbẹ̀ náà láwà yìí ẹ̀yin èèyàn mi mo fẹ́ kí a jọ bomi ọgbọ́n mu lórí ètò yìí mo fẹ́ kí a jọ gbé yẹ̀wò lórí ètò yìí lénìí ohun tẹ́yìn náà bá ní níní sísọ àbí àwọn nǹkan kan tẹ́yìn náà lérò ọ̀nà tíjọba lè gbé gbà láti jẹ́ kí àwọn aráàlú mọ̀ wípé lóòótọ́ ni àrùn coronavirus yìí náà ló wà ń ta ẹ̀yin náà ẹ wo tá a bá ní ká bẹ̀rẹ̀ láti ìlú èkó ẹ wo iye èrò tó wà lẹ́kọ̀ọ́ láti inú ilé dé gbogbo àwọn agbègbè nígbèríko káàkiri ẹ wo iye àwọn èrò tó wà ń bẹ̀ ká tó wá láàfò ká tó wá láàkú òǹbẹ̀ abọ́ sí abá tiẹ̀ ní ìkòròdú abá ní ìkòròdú ẹ̀pẹ́ ká mú gbogbo ẹ̀pọ̀ mọ́ èkó báwọn ǹjẹ́ gbogbo àwọn ìgbèríko yìí pátápátá náà ni wọ́n ti mọ̀ pé àrùn yìí lóòótọ́ ló wà ǹjẹ́ gbogbo wọn náà ti mọ̀ pé lóòótọ́ òun ni àrùn coronavirus yìí náà ni ó wà Josephine Olúwafúnmilọ́lá Ọládìpẹ̀ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ǹjẹ́ gbogbo wọn náà ni wọ́n ti mọ̀ wípé lóòótọ́ àrùn coronavirus yìí o ó wà káàkiri àgbáyé o yìí pé lóòótọ́ nìkan tí wọ́n pariwo pé àrùn yìí wà níta a rí àwọn fídíò lóríṣiríṣi táwọn èèyàn ṣe ní àdúgbò wọn lágbègbè wọn tá a ráwọn ìyá àgbàlagbà ẹ̀ ti jẹ́ pé wọ́n ní à kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ni ń jẹ́ coronavirus ah ẹyin kò lè dọ́dọ̀ àwọn kò lè wá sọ́dọ̀ àwọn tó bá tó bá tó bá tiẹ̀ mú yàn àwọn tálíkà ni ó mú àwọn tálíkà ni ó mú ǹjẹ́ àrùn tá à ń sọ yìí ǹjọ́ mo lówó ǹjọ́ mo tálíkà báyìí ǹjẹ́ àrùn yìí ṣómo lówó ǹjọ́mọ tálíkà ọ̀nà wo làwa náà lè gbà láti fi ran ìlú lọ́wọ́ láti fi ran àgbáyé lọ́wọ́ láti jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ pé lóòótọ́ lódodo àrùn coronavirus yìí ó wà ó wà lóòótọ́ lódodo náà ni ó sì wà ẹ̀yin èèyàn mi òun náà ni mo fẹ́ kí ẹ̀yin náà bá mi dá sí lórí ètò yìí mo fẹ́ kí a jọ gbé yẹ̀wò kí ni ẹ̀yin náà lérò báwo ni a ṣe lè fi òye yé àwọn èèyàn wa láti jẹ́ kí wọ́n mọ̀ pé àrùn coronavirus yìí ó wà lóòótọ́ lóòótọ́ lóòótọ́ ni àrùn yìí wà káàkiri ìgbèríko jákèjádò níbi tí àwọn èèyàn wa níbi tí wọ́n wà ẹ̀yin èèyàn mi mo fẹ́ kí ẹ bá mi dá sí i lórí ètò yìí mo fẹ́ kí ẹ bá mi dá sí i ọ̀nà tí ẹ̀yin náà bá mọ̀ àbí nǹkan tẹ̀yin náà bá lérò àbí báwọn èèyàn wa bí wọ́n ṣe ti nígbàgbọ́ nínú àrùn yìí tán nígbàgbọ́ pé lóòótọ́ ó ní àrùn yìí wà kí ni nǹkan tí ẹ̀yin náà fẹ́ bá wa sọ sí i láti jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n mọ̀ pé lóòótọ́ làrùn yìí wà àwọn èèyàn wa lórílẹ̀‐èdè Nàìjíríà kí ni ìgbàgbọ́ wọn tí wọ́n fi sọ wípé àrùn yìí o kò lè mú tálíkà o àwọn tí ó bá lówó nìkan òun náà ni àrùn yìí lè mú hmm. kí ni ìgbàgbọ́ wọn àwọn kan tún wá sọ wípé àwa tá a jẹ́ ọmọ Yorùbá pé àwa tá a jẹ́ ọmọ Yorùbá pé a ní àwọn nǹkan tó jẹ́ nǹkan ìbílẹ̀ tiwa táwọn èèyàn lè lò sí àrùn yìí tó fi jẹ́ wípé kò ní gbalé kò ní gboko ṣé lóòótọ́ lẹ́yìn náà gbàgbọ́ wípé àwọn nǹkan tó jẹ́ nǹkan ìbílẹ̀ wa ó lè pa àrùn tá à ń wí yìí ẹ̀yin èèyàn mi mo fẹ́ kí ẹ bá mi dá sí ẹ mo fẹ́ kí ẹ bá ń dá sí àbí ojúṣe yìí náà fi wò ó àbí bó o la ṣe lè bó o la ṣe lè gbé gbà láti jẹ́ kí àwọn èèyàn wa àwọn bàbá wa àwọn ìyá wa lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀nà wo la lè gbé gbà láti jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ ó ní àrùn yìí wà pé àrùn yìí wà ní kò sì mọ olówó kò mọ tálíkà torí a ti rí lára àwọn ìgbèríko táwọn èèyàn wa ti lọ tí àwọn ìyá yẹn àwọn ìyá wa bàbá wa tí wọ́n gbàgbọ́ ẹ ṣeun ẹ̀lúkú lọ́sìn tí àwọn gbàgbọ́ wípé lóòótọ́ Ni àrùn coronavirus sí wà ẹ wá wòye population èèyàn tó wà ní nàìjíríà hmm. kọlọ́run má jẹ́ kárí bí ẹ wo iye èèyàn tó ti kú ní Italy ẹ wo iye èèyàn tó ti kú ní China ẹ wo iye èèyàn tó ti kú káàkiri àṣà àti bá a ṣe ń sọ̀rọ̀ yìí èèyàn tó ti kú ní UK yìí ó ti tó seven hundred something tó ti kú ní UK wa yìí nílùú London ní United Kingdom ń bí yìí ẹ wá wo ṣe pọ̀ tó lórílẹ̀‐èdè nàìjíríà tí àbá wa jẹ́ kí kinní yóò rinlẹ̀ káwọn ìyá wa bàbá wa ó mọ̀ ẹ dákun kí ni nǹkan tẹ́yìn náà lérò pé yóò àbájáde tí yóò bá jáde kí lẹ́yìn náà rò pé yóò bá jáde tí a pariwo ẹ̀ tantan fún àwọn èèyàn wa lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe nígbàgbọ́ nínú ẹ̀ yìí kí ni nǹkan tẹ́ ẹ lérò pé yóò ṣẹlẹ̀ ǹjẹ́ ẹ lérò pé torílẹ̀-èdè nàìjíríà <laughs> kò nífẹ̀ẹ́ kọ́lọ́mọ̀járí kò nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ burú ju ti àwọn orílẹ̀-èdè míì lọ pẹ̀lú iye iye èrò tó wà lórílẹ̀-èdè nàìjíríà káàkiri agbègbè nínú lóko ní lóko ní nílé ni ẹ mọ̀ pé bá a ṣe lágbo ilé iná lóko wà òun náà láàárín ìlú wà ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀yin èèyàn mi mo fẹ́ kí ẹ bá mi dá sí i ojú òpó wa ó wà ní ṣíṣí láti lè pè wọlé tẹ́ ẹ bá fẹ́ dá sí i ìyẹn lórí o seven four two four seven two eight seven four three fún àwa tá a wà ní UK àwa tá a wà ní nàìjíríà Europe a lè pè sórí WhatsApp lórí plus four four seven four two four seven two eight seven four three a lè pè síbẹ̀ láti sọ. So ẹ̀dùn ọkàn tiwa náà àbí nǹkan táwa náà bá rí àbámọ̀ràn tá a bá ní ẹ ṣeun Bùsọ́lá Bákàrè ẹ káàbọ̀ olórúkọ ẹ ṣe mo dúpẹ́ àbímọ̀ràn tẹ́yìn náà bá ní láti gba àwọn ará àwọn ọmọ Nàìjíríà hmm, láti gba àwọn ọmọ Nàìjíríà láti jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ ní àrùn coronavirus yìí ló wà nítòótọ́ ẹ̀yin èèyàn mi tẹ́yìn náà bá fẹ́ bá wa dá sí ojú òpó wa ń ṣíṣí àwọn fídíò àwọn kan tí tí wọ́n tí wọ́n béèrè lọ́wọ́ tí wọ́n jẹ́ kán tán jẹ́ kán mọ̀ wípé àrùn yìí wà èsì tí wọ́n fún onítọ̀hún èsì tán fún onítọ̀hún màá plé ẹ̀ fún wa tá a máa gbọ́ ọ màá play ẹ̀ fún wa tá a máa gbọ́ ẹ̀ láti jẹ́ kí a mọ̀ nǹkan tí àwọn èèyàn wa tí wọ́n ń sọ nígbà tí wọ́n sọ fún wọn wípé àrùn yìí o àrùn yìí wà nítòótọ́ o kí ẹ gbọ́ nǹkan tí àwọn èèyàn wa wí kọ́lọ̀ mọ̀ jẹ́ kí àfojúdi àfojúdi àìmọ̀kan kọ́lọ̀ mọ̀ jẹ́ kí ó ṣe kí ni kó hàn wá léèmọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà màá play fídíò yẹn fún wa màá play ẹ̀ fún wa ká gbọ́ nǹkan tí àwọn èèyàn yìí wí nígbà tí wọ́n lọ bá wọn wípé àrùn wà ń ta o kí ló dé tí wọn ò wọlé wọn nígbà tí ìjọba ní pé kí wọ́n wà nínú ilé bìlíìfù kìíní rárá àbí. lágbèjà gbọ́dọ̀ ìlú tí bá ní dààmú ọkọ máa dààmú ọlọ́run ní sẹ́ka máa wáyé. kò ní mú tálíkà ìwọ ní tálíkà sọ̀rọ̀. láyé kò lè mú tálíkà gbà. kò lè mú tálíkà gbà bí wọ́n lè kọ́ tiẹ̀ fẹ́. àwọn tí wọ́n ń bọ̀ òun tí wọ́n ń bá já. èrò tó bá súnmọ́ yóò bá já sùn o. Ó sara kóra wọ́n wọ́n yẹ kòló okò ló bá wò. wọ́n jẹ kòló wọ́n jẹ̀bi. mi blame àwọn èèyàn ìjọba ni wọn sensitize àwọn èèyàn. wọ́n ò mú anybody lọ. pété everybody wà nù ní ẹ̀ kíkiri yẹn fi kásẹ̀ lẹ̀. wọ́n gbọ́ ní tó wà ń ta ni. mo ń padà lọ́lẹ̀. ṣẹ́yìn náà gbọ́ nǹkan táwọn èèyàn wa ń sọ wọ́n ní ta ló rìn Eh, ọmọ làríkẹ́ òní smd mo kí yín ẹ̀ka àbọ̀ sísítà mi akú eh, rògbòdìyàn lẹ̀ yóò ọlọ́wọ̀n bàbá bá wa ṣẹ́gun ẹ̀ ẹgbọ́n kan tí àwọn bàbá yẹn wí wọ́n ní ta ló rìn tó pàdé coronavirus rí ẹ dákun ṣéèyàn mọ́ pàdé ẹ̀ ni ṣéèyàn mọ́ rìn pàdé ẹ̀ ni àbí gbogbo àwọn tọ́nà ti mú yìí ṣé ó rìn pàdé wọn bí èèyàn ni ṣó rìn pàdé wọn bí èèyàn ni àbáwọn ni wọ́n rìn pàdé ẹ̀ ẹ̀yin náà ẹgbọ́n nǹkan tí wọ́n wí wọ́n ní ta ló wọ́n ní ta ló ti ta ló ti mú tó sọ pé òun rìnà pàdé ẹ̀ rí nǹkan hmm, lọ́wọ́n ọba kó ṣàánú ẹ̀tún jagbọ̀ síwájú. sẹ́ńtúlẹ̀ sá. wọ́n bá ti di pé wọ́n jáde lọ bí wọ́n bá kọ́ mọ́lé wọ́n bẹ̀ẹ̀ sùn débi tọ́jà wọ́n sì gbà gbogbo <laughs> Ohun lédè yọ̀ Wọ́n ká ṣé ẹ̀yin náà ti gbọ́ báyìí wọ́n tún ń fi arábìnrin yẹn wọ́n tún ń fi ṣe yẹ̀yẹ́ wọ́n tún ń fa ọmọbìnrin yẹn ṣe yẹ̀yẹ́ yìí pé tó bá jẹ́ pé lòun mọ̀ pé òun mọkùnrin bá sùn ni àwọn ọkùnrin ó bá sùn dáadáa lẹ́ni tó tún ń wọ́nà láti ṣàlàyé fún wọn láti jẹ́ kí wọ́n mọ̀ wípé coronavirus yìí wà o coronavirus yìí o ìtú báyìí ló ń pa o nǹkan báyìí ló ń ṣe fáwọn èèyàn o ṣé ẹ̀yin náà gbọ́ èsì tí wọ́n fún arábìnrin ọ̀hún nǹkan tí wọ́n sọ fún un wọ́n ní ta ló rìn tó lòun pàdé coronavirus rí wọ́n ní kì í mú tálíkà pé olówó nìkan ló mú ẹ̀yin èèyàn mi òun náà lẹ́gbẹ́ gbọ́ kí ni kí ni ohun tẹ́ ẹ lè sọ lórí eléyìí ọ̀pọ̀lọpọ̀ náà ni àwọn tá a rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tá a rí tó jẹ́ pé nǹkan kan náà náà ni wọ́n ń sọ tó yẹ pé nǹkan kan náà náà ni gbogbo wọn ń sọ a rí màmá kan náà eh, níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n fi wá màmá yìí lẹ́nu wò eh, màmá náà ní láti máa tàka ni pé à ọlọ́run ò ní jẹ́ kó mú un o kò lè mú un kò lè ṣe gbá eh, kò lè mú un kò lè ṣe gbá pé kì í mú àwọn tí kò bá ti ṣe kíni ẹ tún jágbọ́n nǹkan tí màmá yìí náà tó náà wí. You were supposed to bad nose. Where is sickness for cough? Kona bad nose, yo. Kona bad nose. Where is cough? Kona bad nose. Bato senda. Bato senda. Johnny, where is sickness for cough? Where is. Ṣé ẹ gbọ́ nǹkan tí màmá yẹn náà wí mà táwọn ọmọ àwọn ọmọ ń sọ fún màmá wípé coronavirus wà. Mama ni conodia virus back to sender <laughs> ẹ̀yin èèyàn mi wọ́n ní màmá ní coronavirus back to sender tó bá jẹ́ wípé gbogbo ayé ló lè sọ pé back to sender sí coronavirus ẹ dákun o ṣé gbogbo èèyàn ò ti nílé coronavirus ẹ dákun ṣé wọn ti nílé wọlé ṣé wọn ti ní fi back to sender dá padà síbi tó ti wá ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ náà ni ẹ gbọ́ yìí kí ni ìjọba kí ni ìjọba lè ṣe láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé lóòótọ́ ni coronavirus wà ní orílẹ̀-èdè wa nàìjíríà kí ni ìgbésẹ̀ tí wọ́n lè gbé ẹ̀yin èèyàn wa akọ́dà lẹ́nu olúwo ọba olúwo ọ̀fìwò kábíyèsí. ẹ ló bẹ̀rẹ̀ tuntun ẹ bìlíìfù kìíní rárá bì. lẹ́nu ẹ má bínú lẹ́nu kábíyèsí wa ọba. Eh, um olùwọ́ọ́ tìlùú iwọ àwọn náà sọ àwọn ọ̀rọ̀ kan hmm, àwọn náà sọ ọ̀rọ̀ kan tí agbe náà tá a rí gbọ́ táwọn náà tún gbé kọ́lọ́wọ́n ọba kó ṣàánú <laughs> kọ́lọ́wọ́n ọba kó ṣàánú àmọ́ kí n tún tó mú tiwọn yẹn wá ẹ̀yà tún gborin díẹ̀ náà mò ń bọ̀ ẹ bá fẹ́ pè wọlé ojú òpó wa ó wà ní ṣíṣí. gbogbo rẹ̀ ló dá sán ìgbéga ló yọrí sí i ní ọkùnkùn bá parapọ̀ bàbá wa fẹjọ́ mi sùn o. jẹjẹrẹ ní fọ́ọ̀rọ̀ bàbá ó fi dá mi láàrin lórí náà. ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá ojú òpó wa wà ní ṣíṣí o oh seven four two four seven two eight seven four three oh seven four two four seven two eight lẹ́ lè pè sí fún àwa tá a wà ní UK àwa tá a wà ní Nàìjíríà tá a wà ní Europe ẹ̀ a lè pè sí orí WhatsApp wa fún àwa tá a wà ní Nàìjíríà àti ní Europe lápapọ̀ káàkiri a lè pè sórí WhatsApp lórí plus four four seven four two four seven two eight seven four three òun ni àwa lè pè sí òun làwa lè pè sí fún àwa tá a wà ní ní Europe lápapọ̀ ẹ kí ẹ̀yin náà sì ẹ bá dá sí ẹ dákun ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan lẹ́kan ọ̀rọ̀ kan báàlẹ̀ ọ̀rọ̀ kan lẹ́kan báàlẹ̀ ni ọ̀rọ̀ tó kan gbogbo wa ni àwọn àwa náà láwọn èèyàn ní Nàìjíríà alẹ́bí alára láwọn èèyàn wa ní mọ̀lẹ́bí a ní wọn síbẹ̀ kí ni nǹkan tí ẹ̀yin náà ní láti kí làmọ̀ràn tẹ ní pé ìjọba ìgbésẹ̀ tíjọba lè gbé láti jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n mọ̀ pé lóòótọ́ ní kinní yìí ó wà tóyìn àdùkẹ́ abraham mo kí ali ẹ̀ṣẹ́ mo kí ẹ̀yin náà ẹ̀ káàbọ̀ sí orí ètò yìí. ọ̀rọ̀ ìgbàlà ó sáàdì ọ̀run ọlọ́run ìwòsàn ọ̀pẹ̀pẹ̀ ọba iná mẹ́mí òkùnkùn. ẹ jẹ́ ká gbọ́ ohun tẹ́yìn náà bá ní adétáyọ̀ òjò mórí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun ohun kan tẹ́yìn náà bá rí láti jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n mọ̀ pé lóòótọ́ òun náà ni àrùn yìí kí ni ìgbésẹ̀ tẹ́ lérò pé ó yẹ kí ìjọba ó gbé láti jẹ́ kí wọ́n mọ̀ káwọn èèyàn mọ̀ wípé lóòótọ́ ni àrùn coronavirus òun ló wà ẹ jẹ́ ká gbé ìpè yìí Ah, ìpè náà rebété tẹ́ ẹ bá tún bá wa rí mú ẹ ṣeun àti ẹ̀ló ẹ mọ̀ káàsán ẹ kú déédéé wòye o àáfàá wa. Ah, ó ń kọ̀nẹ́ẹ̀tì lọ́wọ́ tó ó sì ń kọ̀nẹ́ẹ̀tì lọ́wọ́. ẹ̀ló ẹ mọ̀ káàsán. ah o tún ti rebete nẹ́tíwọ̀kì lọdọ wọn nù ún o nìyẹn. tó dé eh, kọ́ọ̀lù yẹn kò kò kò kò kò kò fi gbogbo ara jọ bẹ́yìn náà bá fẹ́ pè wá wọlé à ń retí ìpè yín láti bá wa dá sí i ohun tẹ́yìn náà bá ní eh, láti bá wa sọ láti jẹ́ káwọn èèyàn mọ̀ ìgbésẹ̀ wo lẹ lérò pé yẹ kí ìjọba ó gbé láti jẹ́ kí àwọn èèyàn wa ó mọ̀ nípa àrùn coronavirus tó wà níta yìí eh, because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò mọ̀ párùn yìí wà ń ta àwọn àgbègbè kan nílùú nàìjíríà káàkiri táwọn èèyàn wa tí wọ́n ti lọ ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò interview pẹ̀lú àwọn èèyàn à ń rí wípé àwọn èèyàn ò mọ̀ ń pa ẹ̀ ẹlòmíín ṣe back to sender kò ní mọ̀ wọn ẹlòmíín ṣe à kò ní dọ́dọ̀ tòun o kò ní ṣe gbá kò ní ṣàwo <laughs> kì í mú àwọn tó bá ti jẹ́ tálíkà àwọn olówó nìkan ló mú ẹ̀yin èèyàn mi ẹ̀ gbọ́ ṣé bẹ́ẹ̀ ló rí hmm, ṣé bẹ́ẹ̀ ló rí. ibi Jésù bá gọ sí mo ní nínú ilé mi o ibi Jésù bá gọ sí àní níbi iṣẹ́ mi o agbára náà máa sí bàbá fi rọ̀jò iná lé lórí ibi èṣù bá gọ̀ sí inú ilé mi ò lọ́ba. àmọ́ nǹkan tó dé nọ́mbà tán fi ń pè wá yìí àmọ́ tó dé kò fi taratara lọ kọ́lọ́hún ọba kó ṣàánú fún wa bóyá tán bá tún bá wa yẹ̀ wò dáadáa wọ́n mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ tó fi di pé nọ́mbà náà kò kò kò kò ṣeé gbé ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ bá fẹ́ pè wá wọlé láti bá wa sọ sí àmọ̀ràn tẹ́ ẹ bá ní fún àwọn èèyàn wa àbí tẹ̀yin náà lérò pé yóò ṣe àwọn èèyàn láǹfààní bẹ́ẹ̀ la sì tún ń gbọ́ wọ́n ní àwọn nǹkan ìbílẹ̀ wa ó ń ṣiṣẹ́ fún àrùn yìí wọ́n ló ń ṣiṣẹ́ fún àrùn yìí bíi àwọn kíni àti kíni kíni àwọn nǹkan ìbílẹ̀ ọ̀hún tí àwọn èèyàn lè lò tẹ́yìn náà rò tẹ́ rí pé ó ń ṣiṣẹ́ pé lóòótọ́ kíní yìí ó ń gbọ́ àrùn ó sì ń gbọ́ gbogbo Eh, eh, àrùn coronavirus yìí ẹ̀yin náà lè bá wa pè wọlé láti bá wa sọ láti enlighten àwọn èèyàn wa lórí ẹ̀ àbáwọn nǹkan tẹ́yìn náà ní lọ́kàn láti jẹ́ kí àwọn èèyàn wa lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n mọ̀ ẹ ṣeun yá mi bọ́lá ọmọdé ni mo kí yín káàbọ̀ sórí ètò àbí àwọn nǹkan tó yẹ káwọn èèyàn wa ó mọ̀ ní orílẹ̀‐èdè nàìjíríà nípa àrùn yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì nígbàgbọ́ wípé coronavirus ó wà lóòótọ́ àwọn ibi tá a ṣèwádìí àwọn ìwádìí tí ìwádìí dé ní orílẹ̀-èdè nàìjíríà a rí wípé àwọn àwọn ìyá kan kò lè mọ wọn o kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ta ló rìn tó pàdé rẹ̀ rí ta ló ṣe gbárí pẹ̀lú bí ìjọba wọn ṣe ti ní wọ́n kéde wípé kálukú ó sínú ilé rẹ̀ wọ́n sì tún jókòó ni wọ́n tún jókòó síta ni tí wọ́n tún pọ̀ tí wọ́n ń ṣeré tán ṣe pé kódà lẹ́ni ẹlẹ́ni lórílẹ̀‐èdè nàìjíríà a sì rí àwọn kọ́pù kan tí wọ́n ń ṣe wedding lẹ́nìí tí wọ́n ń ṣe wedding tó ń ṣègbéyàwó lẹ́nìí ẹ wo iye èèyàn tó ti kú ní orílẹ̀-èdè Italy ẹ wo iye èèyàn tó ti kú ní China ẹ wo iye èèyàn tó ti kú nílùú UK yìí ẹ wò ní Amẹ́ríkà ẹ wo iye èèyàn tó ti kú ẹ wá wo bá a ṣe pọ̀ tó lórílẹ̀‐èdè nàìjíríà tó sì jẹ́ wípé àwọn kọ̀ọ̀kan sì gbàgbọ́ wípé àrùn yìí ò real a sì ráwọn tí wọ́n sì ń dáná tó sì ń ṣènáwó ẹni ní ìsinmi sì rí márèjì kan táwọn kan ń ṣe lẹ́kọ̀ọ́ kí ló dé tó jẹ́ pé àwa Nigerians pàápàá orílẹ̀-èdè wa gan àwọn èèyàn wa mọ́ kọtí ikún sí àwọn nǹkan tí wọ́n bá sọ wípé ó léwu ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí i lórí ètò ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn bàbá tí wọ́n sọ tán fi ránṣẹ́. hello ẹ kúrò lẹ́mà o hmm. a kú ètò àdẹkù hmm. rògbòdìyàn tó ń lọ káàkiri àgbáńlá yìí olúwa hmm. fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa o àmín o olúwa dárí ẹ̀ṣẹ̀ wájú wa adáàbò rẹ̀ bọ̀ wá. mi o. abdulaziz Isiaq Abíọ́lá láti Cairo Egypt. ẹ ṣeun bàbá wa àwọn bàbá láti Egypt nìyẹn. Hmm. nǹkan tẹ́ ẹ béèrè yìí òótọ́ ni ó rí bẹ́ẹ̀ téèyàn bá sọ pé kò rí bẹ́ẹ̀ pé kò rí coronavirus ó rí nítorí pé ẹni tó bá ní kò rí bí illiterate la lè sọ hmm. àbí kó jẹ́ pé hmm, information yóò tí dé ọ̀dọ̀ wọn ni because kò sí ọ̀nà tí ìjọba lè gbà ju ọ̀nà social media àti information uh, system òun náà ni wọ́n á fi ṣe kíni òun ni wọ́n á fi sọ fún gbogbo àgbà láàyè hmm. gbogbo nǹkan tá à ń wò ní orílẹ̀-èdè nínú tẹlifíṣàn nínú nínú ìròyìn tá à ń gbọ́ lórí Al Jazeera lórí kinní kan yìí àmọ́ pé kinní ó rè hmm. nítorí pé Yorùbá sọ pé ẹni tó kàn òun ló mọ̀. bẹ́ẹ̀ni ẹni tó kàn ló mọ̀. Hmm. ẹni tí ó kàn gan nísìnyí ká má ṣàfihàn ni hmm. nítorí gbogbo ẹni tí ó kàn gan ti mọ̀ olúwa má jẹ́ kí àrùn tí àrùn tí ó gbógun àrùn burúkú má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. àmín o. so ó rí gbogbo àwọn tábà súnmọ́ àwọn tó jẹ́ yí pé wọn ò tí ì gbọ́ ká jẹ́ kí wọ́n mọ̀ ọ̀nà tíjọba náà máa gbà òun náà ni wọ́n ń gbà yẹn hmm. láti sọ káàkiri gbogbo ohun tó ń dẹ̀ jẹ́ pé òkè wọ́n ti wọ́n ní ká sá fún ẹ ṣe léyìí ẹ máa fọwọ́ yín ẹ máa mu nǹkan gbígbóná òròǹbó ní kínní onírúurú àwọn oògùn tí wọ́n ń mú jáde hmm. gbogbo àwọn ìkìlọ̀ lóríṣiríṣi ẹ dúró sílé stay home save lives gbogbo ẹni ẹ dúró sílé ká lè gba ẹ̀mí ara wa là hmm. so gbogbo kí ni nǹkan tó mọ didi orílẹ̀-èdè láì mọ iye gbogbo orílẹ̀-èdè àgbáláyé hmm. tí wọ́n wọ́n shut down gbogbo schools láì ṣe pé àsìkò ọ̀dọ́dẹ́ ni wọ́n wà hmm. gbogbo hospitals àti gbogbo àwọn eh, àwọn airports stadiums gbogbo nǹkan tó jẹ́ ibi táwọn èèyàn máa ń kó jọ sí. bẹ́ẹ̀ni tí gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ ńláńlá tí wọ́n fi close down. iléeṣẹ́ àti àti church tí àwọn christian náà ń lọ gbogbo ẹ̀ ni hmm. wọ́n dá dúró kíkàdé kó dúró sílé hmm. ṣé tí nǹkan yìí tí ẹni tó sọ pé bẹ́ẹ̀ ẹni tó ní kò rí tí ò tó bá tó bá tiẹ̀ fọ́ lójú etí ẹ̀ ò di hmm. gbogbo tí àgbáláyé fo tí wọ́n fẹ́ orí kò lé lórí pé ẹ má jáde o ẹ má lọ mọ́ṣáláṣí ibi táwọn èrò ti lè pọ̀ sí lóríṣiríṣiríṣi ẹ ká gbà pé ó rí ni wọn gbogbo ìlànà tí wọn bá dẹ̀ là sílẹ̀ fún wa fún ìtọ́jú àti prevention òun náà ní ká tẹ̀lé o hmm. olúwa ò ní jẹ́ ká kó àrùn ìbílẹ̀ rédíò ọlọ́run á fún yín ṣe o. àmì olúwa àmì ọlọ́run tó ọ̀rọ̀ náà lẹ gbọ́ bàbá mi afa abdulaziz abiola ìdí àkó òun náà ni ẹgbọ́ ẹ̀ láti ìlú egypt náà ni wọ́n ti ni wọ́n ti pè yìí láti jẹ́ kí àwa náà ó túmọ̀ láti sọ sí i wípé nǹkan táwọn ìjọba ń sọ yìí pé òótọ́ ni ẹni tí ó bá sọ wípé kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lórí kinní kan kinní ń jẹ́ bẹ́ẹ̀ kinní ń ṣe gbá a jẹ́ pé onítọ̀hún bóyá bóyá ká sọ pé àìmọ̀kànmọ̀kàn àbí ká sọ wípé kinní bóyá ká ní àìkàwé àbí àìlajú ní da onítọ̀hún láàmú gẹ́gẹ́ bí bàbá wa bí wọ́n ṣe wí yìí adéṣúẹ̀tàn ọlájírè mú kí yín ẹ̀ka àbọ̀ sórí ètò àkúlẹ̀ yìí àkúlù yìí ọlọ́wọ́n bá bá wa mú gbogbo gbogbo làásìgbò yìí ọlọ́wọ́n bá wa bá wa mú dópin àwo ilẹ̀ wa sàn àwo àgbáyé sàn lágbára ọlọ́run ohun tá à ń sọ̀rọ̀ lé lórí lẹ́nìí òun náà ni àrùn coronavirus yìí púpọ̀ púpọ̀ nínú àwọn èèyàn wa lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n gbà wípé àrùn yìí wà lóòótọ́ nínú àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá a ṣe káàkiri a rí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn interview tá a ṣe kiri a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn nígbàgbọ́ wípé àrùn yìí wà nínú àwọn tá a fọ̀rọ̀ lẹ́nu wò àwọn míì sọ pé ọlọ́run ò ní jẹ́ kó lè dọ́dọ̀ àwọn kò lè wá sọ́dọ̀ àwọn àwọn kẹ̀ àwọn tá lówó lọ́wọ́ náà ló ń mú ló ń mú kì í dọ́dọ̀ tálíkà àwọn míì tiẹ̀ ń sọ pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ coronavirus pé ǹjẹ́ yìí tiẹ̀ ti rìn yẹn ti pàdé rẹ̀ rí ǹjẹ́ ẹni tó rìn tó pàdé ẹ̀ rí tó sọ wípé ẹ coronavirus rẹ o lòun pàdé ẹ̀ lójú ọ̀nà àbó pàdé òun o ibẹ̀ lára sí láwọn tó jẹ́ pé wọ́n ń sọ wípé kí wọ́n dúró sílé wọn ẹ dúró sílé yín ẹ má jáde ẹ má ṣe gbá tí wọ́n sọ pé lọ́wọ́n ò ní jẹ́ kó má wọn back to sender back to sender kò ní dọ́dọ̀ àwọn ẹ ṣé ọ̀rọ̀ back to sender rẹ ni àbí ọ̀rọ̀ ká mójútó ra wa àbí ọ̀rọ̀ ká tẹ̀lé nǹkan tí àwọn ìjọba sọ àwọn táwọn ilé ìwòsàn sọ wípé àwọn nǹkan báyìí òun la lè ṣe láti lè dẹ́kun kínní yìí ẹ wo iye ọ̀pọ̀lọpọ̀ doctors nurses tó jẹ́ wípé wọ́n ti fara gbá kínní yìí ní ìlú italy ẹ wòye doctors tó ti kú àwọn doctors tó kú fẹ́ẹ́ tó doctor bia twenty six tí mi ò bá ṣe mistake lára àwọn doctor tó ń tọ́jú wọn ní italy tí news gbé tí ò dẹ̀ mọ́ lára àwọn hospital workers náà tó jẹ́ wípé wọ́n ti wà infected ẹ wo iye èrò tó ti kú nílùú UK yìí ẹ wo iye èrò tó ti kú káàkiri ẹ wo thousand of people tó lose life wọn nílùú China àmọ́ kí ló dé táwa Nigerians tá a máa ṣe bọ́ọ̀lù nílùú wa kí ló dé tó jẹ́ wípé àwọn èèyàn máa ń kọ etí ikún tó jẹ́ pé tán bá ní nǹkan báyìí ó ń bọ̀ ó ń bọ̀ ibẹ̀ lẹ́tì máa rí kálukú ẹlòmíì ó máa yapá yóò máa yẹsẹ̀ a máa ní láéláé bó bá ń débì kan ibì kan ni yóò dé dúró bó bá ń débì kan ibì kan ni yóò dé dúró pẹ̀lú iye èrò population èèyàn tó wà ní Nàìjíríà kọ́lọ́run má jẹ́ ká rí kò ṣe dáadáa ẹ ìsìn wọ́n ní èèyàn eighty one ló ti mú ní nàìjíríà pé èèyàn kan ló sì kú wọ́n ní eighty one people infected and one death ṣé èèyàn eighty one tó sọ pé ó mú yẹn ǹjẹ́ yìí nérò ǹjẹ́ nígbàgbọ́ pé lóòótọ́ èèyàn eighty one ló ti mú àwọn tó wà ní gbèríko káàkiri nínú ilé nínú abà nínú gbogbo àwọn tó ń lo oko tó ń lọ gbá tó jẹ́ wípé bóyá wọ́n ti lè ṣàgbákò kínní kó ti gbẹ̀mí wọn lọ mélòó níjọba fẹ́ mọ̀ tán fi sọ wípé èèyàn eighty one ni kínní ti mú sófà pé ẹnìkan ṣoṣo sì ni ó ti gbẹ̀mí mì nínú àrùn yìí kí ni àmọ̀ràn tiyín kí lẹ́yìn náà ní láti sọ báwo níjọba náà ṣe lè láìta àwọn èèyàn wa lórílẹ̀‐èdè nàìjíríà báwo ni ìjọba ṣe lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé lóòótọ́ òun ni àrùn yìí wà ní tòótọ́ àti lódodo tí òfin ní jẹ́ wípé <laughs> tí òfin ní jẹ́ pé ti nàìjíríà kò ní ju ti italy lọ kò ní ju ti china lọ báyìí ẹ̀yin èèyàn mi ó ní mo fẹ́ kí a ká jọ gbéyẹ̀wò lónìí ó ní à ń sọ̀rọ̀ lé lórí mo fẹ́ kí ẹ̀yin náà bá wa dá sí i kí lè ròǹgbà tí báwo ni ọ̀nà wo ni wọ́n lè gbé gbà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ wo àsàtẹ̀ní tí mò ń sọ̀rọ̀ yìí ní nàìjíríà ṣèláwọn tó ń ṣègbéyàwó tó ń ṣe patí aláwọn tó ń ṣe patí tó ń ṣègbéyàwó lè ní tí wọ́n ń lo ọ̀ọ̀lù rẹpẹtẹ báwo níjọ ìgbésẹ̀ wo níjọba lè gbé kílẹ̀ yìí ń lérò pé wọ́n lè ṣe láti jẹ́ kó fin gbélé ẹ̀ yìí ó múlẹ̀ dáadáa lórílẹ̀‐èdè wa kí kinní yìí ó má bá a tàn ju bá a ti lérò lọ kí àwọn èèyàn wa mọ̀kàn mọ́ fikú ṣèfàjẹ pẹ̀lú àìmọ̀kànmọ̀kàn ẹ̀yin èèyàn mi ó náà ni mo fẹ́ kí àjọgbéyẹ̀wò bóyá ẹ̀yin náà wá ní nǹkan tí ẹ fẹ́ bá wa sọ ẹ lè pè wọlé sórí studio number wa 07424 728 whatsapp number wa fẹ́yìn tẹ́ wà ní uk tẹ́ wà ní europe àbí nàìjíríà ẹ lè pè sórí plus four four seven four two four seven two eight seven four three láti bá wa dá sí i kílẹ̀ yìí náà ní láti sọ báwo làwọn èèyàn wa ṣe lè gbọ́ tí wọ́n fi mọ̀ wípé lóòótọ́ kinní yìí ó real coronavirus is real tí wọ́n fi mọ̀ pé lóòótọ́ ni wọ́n ní ká wọ́n ní ká wọ́n ní ká wọ́n ní ká ṣe social eh, social distance ibẹ̀ náà láti ráwọn èèyàn wa tí wọ́n ń rọ́ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ rọ́ tìtìtìtì kiri ah libẹ̀ náà láti ráwọn èèyàn wa tí wọ́n ń dàgọ̀rọ̀rọ̀rọ̀ káàkiri àwọn ẹlòmíín wọ́n tún jọ jókòó pọ̀ rẹpẹtẹ aláwọn èèyàn aláwọn ẹbí lórílẹ̀‐èdè nàìjíríà èèyàn mélòó apá èèyàn mélòó oníjọba fẹ́ ká àmọ́ kí ni nǹkan tí wọ́n lè ṣe láti jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n mọ̀ wípé lóòótọ́ tó bá jẹ́ wípé òfin yẹn tó bá yẹ pé múlẹ̀ dáadáa ni irú ẹni tó ń ṣe márèjì lẹ́nìí yìí ó ṣeé ṣe kó ti postpone ẹ̀ kí wàá lámọ̀ràn sẹ́yìn náà ni kí ni nǹkan tẹ́ ẹ lérò pé ó lè jẹ́ ìgbésẹ̀ láti jẹ́ kí àwọn èèyàn wa ó mọ̀ pé lóòótọ́ ni àrùn yìí wà ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí i lórí ètò bẹ́ẹ̀ bá fẹ́ pè wọlé ojú òpó wa wà ní ṣíṣí ó seven four two four seven two eight seven four three òun náà ni ẹ lè pè sí láti bá wa dá sí i ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní olúwo tìlú Ìwó mo ní àwọn náà sọ ọ́ àwọn náà sọ nǹkan kan ẹ bá mi ṣíà fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà ẹ káwọn èèyàn náà ó lè gbọ́ nǹkan tá à ń sọ yìí káwọn èèyàn náà ó lè gbọ́ ẹ bá mi ṣíà rẹ dákun ẹ bá mi ṣíà ẹ̀yin èèyàn mi ẹ bá mi ṣíà ojú òní tì wá àìsàn tí ò gbóògùn àrùn tí ò gbóògùn ní ṣe wá kò ní wọlé wa lágbára Ọlọ́run ẹ bá mi ṣíà ẹ síta àwọn náà sọ nǹkan kan ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣí ẹ síta ẹ bàbá mi abdulaziz abiola wọ́n ní mọ́tìlì láti wọ́n ní wọ́n ní láti rí i pé ojú òpó yẹn kò tọ́ jágere mo ti fi ohun ránṣẹ́ òkè bẹ́ẹ̀ ni àti àti kà síta ẹ páwọn ti fi ohun ránṣẹ́ sórí whatsapp coronavirus is real o ẹ̀kú ètò ẹ ṣeun bàbá mi abdulaziz ẹ bá mi ṣí ààrẹ síta ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ bá mi ṣí ààrẹ mo fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n gbọ́ mo fẹ́ kí ètò yìí mo fẹ́ kó jáde káàkiri káwọn èèyàn wa ó lè gbọ́ káwọn èèyàn wa ó lè gbọ́ ẹ báwa náà bá ṣíà rẹ̀ ẹnìkan náà ni àwa náà ti ṣe ní àǹfààní yẹn àwa náà ti ṣe ẹnìkan lóore nu toríbò náà bá gbọ́ gbogbo ohun tá a wí yìí òun náà ó tún sọ fún ẹlòmíì tó bá wà ní ẹ̀gbẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní olúwo ọba tìlú Ìwó àwọn náà sọ nǹkan kan ní. Ni àwọn náà ṣe fídíò kan tí wọ́n fi síta wọ́n ṣe fídíò kan tán fi síta àmọ́ <laughs> kọ́lọ́wọ́n bá kó ṣàánú irú yẹn náà nǹkan tí ẹ bá tún ní sọ sí yẹn náà bóyá nǹkan tí wọ́n sọ yẹn bóyá ó ráìtì o bóyá nǹkan tó ń sọ yẹn o bóyá yìí náà bá rò pé ah kìíní yìí ó ó ó ó ó múnádóko tó ẹ sọ lórí ẹ náà ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà ẹ káwọn èèyàn wa kí wọ́n lè gbọ́ kán lè jẹ àǹfààní ẹ̀ káwọn èèyàn wa náà ó lè gbọ́ nínú ilé ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà ṣíà ṣíà ẹ ṣeun bàbá mi Koiki my brother God bless you sir uh, you, have done, you have done so well uh, in fact uh, kudos to you sir ẹ gbìyànjú gan-an ni tá a bá rírú yín tó pé méjì mẹ́ta ní UK yìí tá a bá ríru yín tó pé méjì mẹ́ta ní UK èyí tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun bẹ́ẹ̀ yẹn in fact àwọn ọmọ nàìjíríà gan á mọ̀ wípé àwọn ní àwọn ọmọ nàìjíríà tó ń jẹ́ tí wọ́n dáńtọ́ lẹ́nu ìgbín tó ń jẹ́ gbòógì tó jẹ́ pé wọ́n lè fight fáwọn ọmọ nàìjíríàs níbikíbi tí a bá wà ẹ ṣeun brọ́dà mi ọláyọmí kò kí uh, you have done a great job in fact um, short of words mi mọ nǹkan tí mo lè sọ because kéèyàn máa jí jáde nínú ilé ẹ̀ láràárọ̀ láti máa update láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé báyìí ni ìta ṣe rí báyìí ni tí wọ́n dẹ̀ ń report live ní ojoojúmọ́ ah in fact mélòó presenters mélòó ẹni tó jẹ́ presenters mélòó lẹni tó jẹ́ um, journalist tó lè máa jí làárọ̀ nínú ilé ẹ̀ kó máa rìn káàkiri láti jẹ́ káwọn èèyàn mọ bó ṣe ń lọ mélòó èèyàn mélòó wa la lè ṣe é wọ́n ní as at four pm ẹ̀yin náà gbọ́ wọ́n ní as at four pm ní èní yìí wọ́n ní eighty confirmed case, cases one death eh? ní Lagos lásán 59 nine eh, Abuja fourteen Ogun State three Enugu two Ekiti one ọ̀yọ́ three edo two bauchi two ọ̀ṣun one River one benue benue náà ẹyọ kan inú wọn ti ní báyìí sẹ́yìn náà ti rí bó ṣe ń lọ káàkiri ara nǹkan tá a ṣe ń sọ nìyí ẹ olùṣọ́gà matthew my brother all the way from ibadan god bless you god bless you you have done a, a great job láti ìbàdàn náà ẹ rí àwọn náà tún ń jẹ́ káwọn èèyàn mọ̀ bọ́n bó ṣe ń lọ god bless you sir ọláyọmí kò kí wọn ni thank you ma ẹ wo iye tó ti mú sìn látòrí ẹnìkan ẹnìkan tó ń pè ní man tó wá láti ṣé mi mọ̀ bóyá Italy ọ̀ kìnnì kan tó ti wá Italian man yẹn yẹn tí wọ́n ló kó wọ Nàìjíríà ẹ wá wò ó lẹ́yìn òun tí wọ́n ti sọ wípé ó mú báyìí ẹ wá wo iye èèyàn tó ti fara gbá ẹ wo iye èèyàn tó tún ti wá mú báyìí báwo làwọn èèyàn wá ṣe fẹ́ mọ̀ ní nàìjíríà wípé kinní yìí ó real ní tòótọ́ bẹ́ẹ̀ ni o it's getting scary Is getting scary in fact nínú ilé báyìí mi ò lè bẹ̀rẹ̀ mi ò lè dìde bí mo jókòó báyìí even kí ọmọ kọ́mọ bá sneeze lásán báyìí ṣe ni màmá yọjú lójú window màmá yọjú lẹ́nu ọ̀nà níkọ́ mi <laughs> ṣe ni màmá yọjú lẹ́nu ọ̀nà pé wọ́n lọ́hùn ìgbà mi bá mi máa dúró báyìí ni mo máa hold máa hold breeze mi báyìí ní títí màá rí pé màá ní yes àmọ́ lè mí dá ẹ̀yin ó tiẹ̀ mọ̀ ọ́n even àti ṣílẹ̀kùn tọ́lẹ̀tì nínú ilé báyìí ìṣe ni màá ṣẹ̀ṣẹ̀ máa wá nǹkan bí mo ṣe ń fi ẹ̀gbẹ́ ṣílẹ̀kùn because nobody knows kò sẹ́ni tó lè sọ pé pàtó ibi báyìí lèèyàn ti ń kó kò sẹ́ni tó lè sọ pé ibi báyìí lèèyàn ti ń rí mo rí máa nǹkan American man ni ó ní despite fact pé wọ́n sọ wípé káwọn èèyàn gbélé kan stay safe ó lóun wà nínú ilé tóun stay safe ó lóun ò jáde òun ò ṣe nìkankan ó ní gbogbo nǹkan tóun dẹ̀ ṣe yìí náà ó ní still ó lóun ò mọ bóun ṣe kó coronavirus yẹn ó ní òun kàn rí pé òun feel somehow ní ìgbà tó máa test òun náà sọ pé òun ti wà positive to the, the, corona, eh, the, the, the, the coronavirus ẹni tí ò jáde nìyẹn tó wà nínú ilé ká tó wá sọ wípé àwọn èèyàn wa ní nàìjíríà tí wọ́n ń rìn kiri wọ́n ní kàn ṣe social distance àwọn èèyàn wa ò ṣe é wọ́n sì ń ṣàpèjọ wọ́n sì ń ṣàpèjọ ajọ́ mẹ́mu eh, àpèjọ ẹja eh, ká mẹ́mu ká jẹran dídín. Eh? ẹlòmíì wọ́n ní ẹ wà nínú ilé yín ìgbà yẹn lẹlòmíì pé àbúrò ó pẹ̀ ẹ̀gbọ́n ó pẹ̀ ará kínní kan ó pẹ̀ ọ̀rẹ́ ẹ̀rẹ̀ inú ilé inú ilé wà bọ́ọ̀d fóun ló pè wọ́n pé kán wá jókòó kán wá máa mẹ́mu kán wá mẹ́mu kán wá jẹun dídí wọ́n tún wá ń jókòó síwájú ìta lé náà ń jókòó mẹ́ẹ̀ náà pàtẹ ọtí pàtẹ mu síbẹ̀ ẹ́ ṣé nǹkan tí ìjọba sọ pé ká ṣe nìyẹn wọ́n ní ẹ má gbàlejò ẹ̀yin náà ẹ má wá àyàn lọ èèyàn ò gbọ́dọ̀ wá yín wá ẹ wòye èrò tó wà ní nàìjíríà ẹ wòye èrò tó wà ń bẹ̀ kọ́lọ́ má jẹ́ kárí kò ṣe dáadáa sírù nǹkan bẹ́ẹ̀ ẹ wòye èèyàn tó kú ní Italy ẹ wò ti ẹ wò ẹ wò ẹ wò ti China àmọ́ tí wọ́n bá sọ wípé òkè o nàìjíríà ẹ ìkọ̀ọ̀kan àwọn fẹ́ ṣètò àwọn ti sọ wọn kọ́ máa jáde àwọn ìgbèríko yẹn ń kọ́ àwọn ìgbèríko ẹ wo nàìjíríà ẹ wo ká tiẹ̀ sọ ká sọ pé èkó ká mú láti èkó a lọ sí kòròdú o adé ẹ̀pẹ́ o àwọn ibì kankan wà tó jẹ́ pé inú inú ni wọ́n ká wá tiẹ̀ fìyẹn sílẹ̀ ẹ wo ìbàdàn ẹ wo ẹ wo ìbàdàn lásán ẹ ìlú tá a bá ń sọ̀rọ̀ nípa ìlú ẹ bóyá tá a bá dé Ìbàdàn ẹ a lè sọ̀rọ̀ nípa a lè sọ̀rọ̀ nípa ring road a sọ̀rọ̀ nípa challenge a sọ̀rọ̀ nípa adé ọ̀yọ́ pé àwọn yẹn ibi tí àwọn èèyàn tó jẹ́ wípé òkè àwọn tó gbajúmọ̀ tó ń ṣe kinní tán wà nìyẹn tá a bá wá sọ yẹn ẹ wá wọnú àwọn tó wá jẹ́nu agboolé lọ́dọ̀ àwọn ìyá tó mọ̀ kankan àwọn agboolé à ń lọ ságboolé à ń lọ sóko èèyàn mélòó ló fẹ́ gbọ́n bẹ̀ àmọ́ kí ni ìjọba lè ṣe ọ̀nà wo kí ni ìgbésẹ̀ tí ìjọba lè gbé láti jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ wípé coronavirus yìí ó real sódà kò ní máa spread káàkiri ẹ worú ẹni tí mo ló ń ṣe marriage lénìí nísìn tí òfin yẹn bá múlẹ̀ tó bá jẹ́ wípé wọ́n ṣe bó ṣe yẹ kó ṣe ni ìwọ̀n pé irú yẹn á ti postpone wedding tó fẹ́ ṣe lénìí yìí kí ni way out kí lọ́nà àbáyọ ẹ wo gbogbo oúnjẹ tí wọ́n ń pín káàkiri wọ́n náà ra oúnjẹ àti gbọ́yè àwọn tí wọ́n ń fún wọn lówó agbọ́yè àwọn tí wọ́n ní wọ́n fowó sílẹ̀ ẹ́ eh? agbóye àwọn tó ń fowó sílẹ̀ àmọ́ owó tó fi sílẹ̀ yìí ẹ jọ̀ọ́ ṣé gbogbo èèyàn náà ló máa jàǹfààní ẹ̀ ẹni tó ń tata tẹ́bí tí ò bá tata yẹn kò lè jẹun ẹni tó ń kiri nǹkan tẹ́bí tí ò bá kiri kò lè jẹun ẹni tó ń ṣe pé tí ẹ pé tí ò bá tí ò bá lọ ṣọ́ọ̀bù ẹwà àwọn fọganáísà tó jẹ́ pé bí wọ́n kàn wá lẹ́ẹ̀bì kan ibẹ̀ náà ti ń pọ́ táyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé gbogbo wọn pátápátá náà máa jàǹfààní nínú owó yìí ẹ ẹwà àwọn tí wọ́n ṣe ni wọ́n donate owó Eh, Atiku Abubakar wọ́n ní ó fún wọn ní fifty billion eh, fifty million fifty million Làtíkù fi sílẹ̀ eh, Abdulsamad Rabiu òun náà fún wọn ní one billion Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ó fún wọn ní one billion eh, Tony Elumelu òun náà fún wọn ní one billion Herbert O Wigwe òun náà fún wọn ní one billion Ṣẹ́gun Agbájé òun náà fún wọn ní one billion Jim Ovie òun náà fún wọn ní one billion aliko dangote ó fún wọn ní one billion eh, two face dibia ó fún wọn ní ten million fọláṣadé alákìjà ó fún wọn ní thirty five million eh, thirty five million worth of items ó ní ṣadé alákìjà fọláṣadé alákìjà ló fún wọn àwọn tó wá jẹ́ corporate donations táwọn náà support access bank access bank ó fún wọn ní one billion naira gtb bank àwọn náà fún wọn ní one billion naira Eh, Senate banks àwọn náà fún wọn ní one billion naira nnpc ilé epo gangan níbi tó wà ilé agbára tówó ti ń jáde àwọn fún wọn ní eleven billion naira àwọn kan wọ́n béèrè pé owó yìí ṣé kí wọ́n fi tọ́jú aráàlú ni àbí kí wọ́n fi pèsè ibi tí àwọn tán bá ní coronavirus bá wà kán fi pèsè ibẹ̀ fún wọn sódà kán lè máa ríbi dé sí pé àbí kí ni wọ́n fẹ́ fi owó àwọn owó tí wọ́n fún wọn yìí kí náà fẹ́ fi ṣe ṣé kí wọ́n fi bọ́ àwọn èèyàn ní wípòkè o bẹ́ẹ̀ ṣe jókòó sínú ilé yìí o kí wọ́n fi bọ́ yín ni o torí pé amọ̀pọ̀ olóko ò lè roko olódò ò lè rodò aláta ò lè tata ilépo ò lè tepo òkè gbogbo yín ẹgbẹ́ máa fún owó yìí ṣé nǹkan tí wọ́n ní kàn fi ṣe ni àbí pé kàn fi pèsè ibi táwọn èèyàn ó máa sùn sí o tí wọ́n bá ti ní àrùn coronavirus kò yé ẹnìkankan èmi gan fúnra mi ò lè sọ pé òkè nǹkan báyìí ni wọ́n ní kí wọ́n fi owó ìṣe akànṣe à ń gbọ́ pé wọ́n ń donate ẹ̀ ní pé wọ́n ń donate ẹ̀ fún wọn ṣé kí wọ́n fi pèsè ibi táwọn èèyàn bá ní coronavirus kan fi pèsè fún wọn ni àbí tí òfin yẹn bá múlẹ̀ wípé ẹgbẹ́ lẹ́yìn tófin yẹn múlẹ̀ dáadáa òkè àwa la ní kẹ́ ẹ má jáde àwa la ní kẹ́ ẹ má bọ́ síta òkè owó yìí ní agbègbè yìí o ẹ fún wọn ní báyìí báyìí báyìí gbogbo ojúlé o ṣé àwọn agbo ilé tó tiẹ̀ jẹ́ pé ilé mélòó ni sẹ́ńsọ̀ kà ní nàìjíríà <laughs> ilé mélòó ni sẹ́ńsọ̀ dé tí wọ́n kà débi pé wọ́n á mọ iye èèyàn tó wà ní nàìjíríà pé ṣé owó yìí kàn distribute ẹ̀ fáwọn èèyàn láti sọ pé òkè ẹgbàá ẹ máa fi jẹun so that tẹ bá fi ń jẹun ẹ̀ lè jókòó sílé yín aráwọn ìlú aráwọn orílẹ̀ ìlú kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n pèsè àrí gọ́vnà èkó wọ́n ra oúnjẹ wọ́n ra gbogbo àwọn oúnjẹ yẹn ṣé ó máa kárí gbogbo àwọn èèyàn pátá tó wà ní èkó àbí àwọn ibi tí ọwọ́ wọn bá dé náà ni ẹ̀yin èèyàn mi mo fẹ́ kí ẹ̀yin náà kẹ́ ẹ bá mi dá sí i studio number wa tẹ́ ẹ lè pè sí ni oh seven four two four seven two eight seven four three àwọn tá a bá wà ní Europe àbí Nàìjíríà lè pè sórí WhatsApp lórí plus four four seven four two four seven two eight seven four three mo ti pín ẹ̀ síta fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá ẹ wo àwọn Europe country tá a wà yìí eh, most of àwọn ìjọba bẹ̀ eh, wọ́n ní àwọn ètò tí wọ́n ní wọ́n máa ṣe fún àwọn èèyàn tó máa ṣe fún àwọn aráàlú tó jẹ́ pé ó máa ṣe wọ́n láǹfààní àwọn ẹlòmíì wọ́n ní àbẹ́yà tíjọba lè bá wọn ṣe kán má sanwó ilé kán má san council tax pé káwọn míì má san council tax kán má sanwó ilé ìpè bóyá fóṣù mẹ́ta bóyá òfin yẹn náà ti wá múlẹ̀ ní Europe àbí ìlú táwa yìí mi ò tí ì mọ̀ because àti ìrí gbọ́ pé àwọn kan wọn sanwó ilé wọn ṣe gbá ẹ ṣeun ẹ olúwatósìn alọ́ba ẹ káàbọ̀ sórí ètò kọ́láwọlé yusuf ẹ káàbọ̀ sórí ètò ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn ìjọba tó jẹ́ ti europe wọ́n ń gbé àwọn ìgbésẹ̀ pé ok àwọn nǹkan táwọn lè ṣe fáwọn èèyàn wọn tó fi jẹ́ pé wọ́n á wà òkè ní inú ilé tí wọ́n bá wà àmọ́ ti orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni à ń sọ yìí kí làwọn ìgbésẹ̀ tíjọba lè gbé láti jẹ́ ká mọ̀ pé láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé lóòótọ́ ni coronavirus ṣì wà torí pé àwọn èèyàn ò gbàgbọ́ pé lóòótọ́ ò ní àrùn yìí wà níta ẹ á retí ìpè náà bá nìkan tí ẹ fẹ́ bá wa sọ àbí ẹ fẹ́ sẹ́ndì mẹ́sẹ̀gì yín ẹ through àáká ẹ àáká síta láti jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n gbọ́ ẹ à ń retí kọ́ọ̀ yín bóyá èyí náà nìkan tí ẹ fẹ́ fi enlighten àwọn èèyàn wa àwọn tí wọ́n ti mọ̀ àbí ìgbésẹ̀ tíjọba lè gbé nǹkan tíjọba lè ṣe ọlátọ́pọ̀ṣ mọ̀mísí Jamal ẹ ṣé thank you for sharing ẹ ṣé God bless you ma àbí nǹkan tí wọ́n lè ṣe láti lè jẹ́ kí ìlú kan mọ̀ wípé coronavirus o ó real ó dẹ̀ wà níta ní tòótọ́ ẹ̀yin èèyàn mi contribution tìyín náà ẹ lè bá wa fi sí i káwọn èèyàn wa kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ ni coronavirus ó wà káàkiri ní orílẹ̀-èdè nàìjíríà àti lágbàáyé káwọn bàbá wa ìyá wa nílé kán lè jókòó sínú ilé torí wọ́n ń sọ wípé kò lè mú àwọn wọ́n ní coronavirus ò lè mú ẹni tí kò lówó wọ́n láwọn olówó nìkan ló máa ń mú wọ́n ní kò kì í mú tálíkà báwo níjọba ṣe lè gbé ìgbésẹ̀ yìí láti jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sẹ́ni tí ò lè mú o bóyá wọ́n máa ṣe ìkéde onílé sílé ni o àbí aládùúgbò sádùúgbò ni o àbí báwo lẹ lérò pé wọ́n ṣe lè ṣe é tí gbogbo èèyàn fi lè mọ̀ sódà káwọn èèyàn kan lè mọ̀ pé kán jókòó sínú ilé wọn kí kinní yìí kó tó kó tó kọjá agbára kó tó kọjá nǹkan tí agbára àwọn olórí wa ò ní lè kápá mọ́ ẹ ṣeun abdulaziz ẹ ṣe àwọn náà bá wa ṣí ẹ káwọn kótó ní pé àwọn olórí wa ò rí wípé kótó ní pé kò ní lè wọn ò ní lè kápá ẹ̀ mọ́ ẹ̀yin náà mọ̀ pé ọ̀dọ̀ wa rèé ọlọ́run ọba lolùṣọ́ àgùntàn wa ni nílùú wa olúwa lolùṣọ́ àgùntàn wa ni ní nàìjíríà ẹlòmíì gan ó sì kí ó ti rí ìwòsàn gbà náà ká tó wá sọ pé kírú nǹkan báyìí àjàkálẹ̀ àrùn yìí kó wá pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kí lẹ lérò pé wọ́n lè ṣe láti jẹ́ kí wọ́n mọ̀ ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́yìn náà kẹ́ bá mi dá sí i kó má jẹ́ pé mi nìkan náà ni mò ń sọ̀rọ̀ torí pé ẹnìkan kì í jẹ́ àwádé bóyá ẹ̀yin náà ní nǹkan tí ẹ fẹ́ bá mi sọ sí i láti jẹ́ kí ká mọ̀ káwọn èèyàn wá mọ̀ ń lé pé lóòótọ́ ni coronavirus yìí ó wà ní tòótọ́ àti ní òdodo ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ bá mi dá sí i studio nọ́mbà wa ó wà níta láti pè wọlé fáwa wà ní uk ó seven four two four seven two eight seven four three la lè fi pè fún àwa wà ní europe a lè pè sórí plus four four seven four two four seven two eight seven four three òun náà ni àwa náà lè pè sí ẹ ẹ̀yin náà bá mi dá sí ẹ jẹ́ kájọ fojú inú wò ó ẹ jẹ́ kájọ gbéyẹ̀wò ohun tẹ́yin náà bá ní láti jẹ́ káwọn èèyàn wa kó mọ̀ àbí ìgbésẹ̀ tẹ́lérò bóyá ìjọba lè gbé láti lè jẹ́ káwọn èèyàn ó tètè mọ̀ pé kinní yìí wà lóòótọ́ kán lè tètè gbélé wọn kó tó di pé á pọ̀ ju nǹkan tí agbára lè ká lọ ẹ ṣé ẹ bá mi dá sí i. màmí azeez abiola wọ́n ní kí ìjọba da àwọn agbófinró síta wọ́n ní ẹni tí ó bá ti rú òfin kí wọ́n fi jẹ́ òfin sí ara wọn ni ìjọba ń sọ fún wọn hmm. ṣẹ́yìn náà ti gbọ́ wọ́n ní kí ìjọba kán dà àwọn ọlọ́pàá pé kán dà àwọn ọlọ́pàá síta tán bá ti dà àwọn ọlọ́pàá síta pé wọ́n á jẹ́ tó ti fi wọ́n jófin á jẹ́ káwọn míì ó tètè mọ̀ pé òótọ́ ni nǹkan tí ìjọba ń sọ ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́. ìbàlà María, María, Amara Santa Mía, todo una manico Apata ni vida ye

orí ètò náà la ṣì wà yìí. orí ètò náà la ṣì wà yìí bóyá yìí náà ni one or two things tẹ́yìn náà fẹ́ contribute sí nǹkan tá à ń sọ yìí láǹfààní láti bá wa dá sí i ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ bẹ́ẹ̀ dẹ̀ lè pè wọlé láti sọ nǹkan tẹ́yìn náà bá ní láti jẹ́ káwọn èèyàn wa kan gbọ́ nípa àbámọ̀ràn tẹ́ ẹ bá ní. tán sọ ìrọ̀bẹ̀ kí wọ́n dọlọ́pàá síta bóyá tán bá ṣe bẹ́ẹ̀ bóyá bóyá tán bá gbìyànjú ẹ̀ wò pé tó tán bá da ọlọ́pàá síta tán bá dọlọ́pàá síta bóyá ó lè jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n dẹ́kun àti máa bọ́ síta àti máa ṣe gbàgbà gbogbo láti jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ ni àrùn yìí wà bóyá tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ara àmọ̀ràn kan náà nìyẹn gbogbo àtọ́ bá da ọlọ́pàá síta ó lè jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n mọ̀ pé lóòótọ́ ihun tí wọ́n ń wí yìí o òótọ́ ni kì í ṣe ṣeré-ṣeré bóyá tí wọ́n bá tún ṣe bẹ́ẹ̀ kán gbìyànjú ẹ̀ wò kíjọba ó gbìyànjú ẹ̀ wò kán da àwọn ọlọ́pàá síta ẹni tó bá ti ta fẹ́lẹ́fẹ́lẹ́ tí ò dúró ti òfin tíjọba wí tí ò dúró ti òfin tíjọba sọ so, kí wọ́n dá sẹ̀ríà fún kán dá sẹ̀ríà fún kán dá sẹ̀ríà fún kí wọ́n nà wọ́n pé bóyá tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní nà wọ́n ẹ ṣeun toxus unique ẹ ṣe bóyá tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní nà wọ́n àwọn èèyàn wa lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní nà wọ́n pé táwọn ọlọ́pàá tó ń dọlọ́pàá síta tọ́lọ́pàá bẹ̀rẹ̀ sí ní nà wọ́n ní kíkankíkan bóyá kálukú wọn wọn á jókòó sí ilé wọn gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nípa nǹkan tí kábíyèsí ọba olúwo tìlú Ìwó tí wọ́n sọ òun náà ni òun náà ni màá fi máa kásẹ̀ ètò tòní làá máa fi kálẹ̀ díẹ̀díẹ̀ àmọ́ mo fẹ́ kí a gbọ́ nǹkan tí wọ́n sọ náà nǹkan tẹ́ ẹ bá wá rò sí nǹkan tó ń sọ yìí tó bá jẹ́ pé tó ó mú yẹ́ẹ̀sì àbí tó bá jẹ́ pé nóòdẹ̀ ni báyá pé ó mú bẹ́ẹ̀ ni àbí bóyá bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ tìyín ẹ lè jẹ́ ká gbọ́ náà kó lórí pé a máa dágbére lórí ètò ẹja gbọ́n tí wọ́n wí. mo ní gbogbo ẹ̀ níbikíbi tí a bá wà àrùn náà èmi kọ́ lọ́ba ọlọ́run lọ́ba ìwọ ọba tí ń ṣọlá atẹ́nìkan ìbílẹ̀ rẹ̀ mo ní gbogbo ẹ̀ níbikíbi tí a bá wà àrùn náà èmi kọ́ lọ́ba ọlọ́run lọ́ba ìwọ ló sì dá gbogbo àti àrùn àti àlàáfíà mo ní gbogbo àrùn náà ìwọ ló mú orúkọ tó sọ kó máa bọ̀ kó máa bọ̀ pẹ̀lú àṣẹ ọba àwọn ṣoṣo tí ń jẹ́ kábíyà ò sí kó máa bọ̀ kó wá máa bọ̀ kó wá ṣe mí bẹ́ẹ̀ ni mo fi ara mi náà lélẹ̀ ìwọ ló ní kí n ṣe bẹ́ẹ̀ mo sì ṣe bẹ́ẹ̀ hmm. ṣé ẹ̀yin náà gbọ́ nǹkan tí ọba olúwo tí wọ́n sọ hmm wọ́n ní olúwa ló ní káwọn ṣe bẹ́ẹ̀ pé ọlọ́run ló ní káwọn ṣe bẹ́ẹ̀ pé káwọn ó bọ́ síta káwọn ó sì sọ̀rọ̀ pé tó gbogbo orúkọ tó wù tán bá sọ àrùn náà ti bá ń jẹ́ o kí gbogbo ẹ̀ ó parapọ̀ pátápátá kó mọ bọ̀ kó wá ṣe àwọn. Hmm. ẹ̀yin èèyàn mi ǹjẹ́ kí ni nǹkan tẹ̀yìn rí sí eléyìí <laughs> torí wípé ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí ẹ̀ ǹtí n tá a lè sọ sírú eléyìí kódà kò gbàbì kan yé èmi gan fúnra mi ṣé ká sọ wípé àbí bóyá kábíyèsí ò mọ gíráfìtì nǹkan tó gbé àrùn yìí tó gbé tó tó tó tó gbé ró àbí nǹkan tí àrùn yìí gan tó jẹ́ nísànsàn tó jẹ́ lódìdí bóyá ló jẹ́ kan sọ bẹ́ẹ̀ àbí ká sọ pé tó bí olúwa ti sọ fún wọn náà ni wọ́n ṣe tí wọ́n sì ti tán sọ pé kí gbogbo àrùn náà kó parapọ̀ kó mọ̀ bọ̀ wá sí ọ̀dọ̀ àwọn hmm, ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ náà ni ẹ gbọ́ lẹ́nu kábíyèsí olúwo tìlú Ìwó yìí kí ni ẹ̀yin náà rí sọ sí i láàrin ìṣẹ́jú díẹ̀ péréte lórí ètò kí ni nǹkan tí ẹ̀yin náà rí sọ sí i nǹkan tí kábíyèsí sọ yìí pé kí gbogbo àrùn náà kó parapọ̀ pé kó mọ̀ bọ̀ wá sọ́dọ̀ àwọn pé kí gbogbo àrùn náà wá ṣàwọn torí pé ọlọ́run ló sọ fáwọn pé kí àwọn ó sọ bẹ́ẹ̀ kí ni nǹkan tí ẹ̀yin náà rí sọ sí lórí nǹkan tí kábíyèsí tí wọ́n wí yìí ẹ̀yin èèyàn mi kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa kó mọ̀ jà á ṣàárẹ̀ ká mọ̀ ràárẹ̀ ká mọ̀ rí dààmú kọ́lọ́wọ́n ọba kó máa fi ṣó ẹ̀ kó máa fi ṣọ́ wa kí ni nǹkan tí ẹ̀yin náà rí tẹ́ ẹ rí sọ sí bóyá tẹ́yin náà bá rò lọ́kàn yín bóyá bẹ́ẹ̀ bá rò bóyá lóòótọ́ bóyá tó lu wa ní kí wọ́n ṣe òun náà ni wọ́n ṣe ọ̀hún tó. ìrọ̀jú dání bàbá láyé iṣẹ́ ló yẹ ká fura ẹ̀rọ gbogbo tá má nípa. bẹ́ẹ̀ ni ká fura ká fura kọ́lọ́run ọba kó ṣàánú fún wa ká fura kọ́lọ́run ọba kó gbàkóso kó bá a tún àgbáyé ṣe kó bá wa wọlé wa sàn kó wa àgbáyé sàn kó jẹ́ kí a ṣe dáadáa ká ṣe rere kọ́lọ́run bá kó bá wo orílẹ̀-èdè wa nàìjíríà sàn bó bá dẹ̀ ṣó ṣe tún ń lọ lórí ọ̀rọ̀ yìí ìyẹn coronavirus bó bá tún ṣe ń lọ káàkiri àgbáyé á jẹ́ kí ẹ máa túmọ̀ ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ darapọ̀ mọ́ mi lórí ètò fún tòní mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọkùnrin lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbàlagbà tẹ́ ẹ darapọ̀ mọ́ mi lórí ètò ìmùdúpẹ́ ẹ ṣeun lágbára ọlọ́run àìsàn àrùn oníyalé wa kò ní lé wa ṣe bùgbé lágbára àṣẹ Èdùmàrè àní rí òun bí bí ò ṣe bí ọmọ olúwatósìn alọ́balà sísè ẹ̀ṣẹ́ adéọlá sẹ́ríkì ẹ̀ṣẹ́ lágbára ọlọ́run àrùn tí ò gbóògùn àìsàn tí ò gbóògùn kò ní ṣe wá lágbára àṣẹ Èdùmàrè làwa sarat ọláìdé ẹ̀ṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lágbára ọlọ́run àwa náà la máa wá ẹ̀yin náà la máa bá ibi ò ní bá wa àrùn oníṣe wá o ẹ dákun ẹ jẹ́ káwa náà tẹ̀lé òfin ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká máa fọwọ́ wa wọn ní ká gbélé wa ẹ jẹ́ ká gbélé ẹ má jà gbàlejò ẹ má jà wa náà lọ kíyàn ẹ jẹ́ ká dúró sínú ilé wa ìgbọràn ó sàn jẹbọ ríru lọ ẹni tó wà láyé òun ni òun gbélé àyè pẹ́ ẹ jẹ́ kí a ṣèjẹ́jẹ́ ẹ jẹ́ ká stay safe àtàwọn ọmọ àtọkọ àtaya wa ẹ jẹ́ ká stay safe ọlọ́run àánú ọlọ́run kò ní fi wá sílẹ̀ ọlọ́run yóò sì bá wa wo gbogbo àgbáyé orílẹ̀-èdè yóò bá wa wò sàn àìsàn ń ṣe àgbáyé báyìí ọlọ́run yóò bá wa wò sàn gbogbo ogun àrùn ọlọ́run ọba yóò bá wa mú lọ sókun ìgbàgbé ẹ àní fọjọ́ ọlọ́jọ́ lọ àìsàn ò ní ṣe wá àrùn ò ní ṣe wá ẹ jẹ́ káwa náà ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká tẹ̀lé nǹkan tí wọ́n wí ẹ jẹ́ ká jókòó sílé wa tán bá ní ká jókòó ẹ jẹ́ ká jókòó tán bá ní ká dúró ẹ ká dúró dúró síbi tá a bá wà mọ̀yàn bá pè wá sóde ní ìsìn ẹ̀dákun ẹ ká rárá jókòó wá jẹ́jẹ́ àwa tá a bá láwọn ẹbí ní èèyàn ní nàìjíríà hmeo cns outreach ẹ ṣe àwa tá a bá láwọn èèyàn ní nàìjíríà ẹ jẹ́ ká ẹ̀ láì tí wọ́n ẹ jẹ́ ká jẹ́ kán mọ̀ wípé àrùn yìí wà nítòótọ́ pé káwọn náà sọ lágbègbè wọn kán sọ ládùúgbò wọn ohun kan tá a lè ṣe náà rèé láti jẹ́ kí àrùn yìí kó kó kó kó má pọ̀ ju bó ti yẹ lọ lórílẹ̀‐èdè wa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ará àwọn èèyàn wa ní nàìjíríà ni wọn ò nígbàgbọ́ pé àrùn yìí wà ẹ jẹ́ kí a fi tó wọn létí ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ jẹ́ ká máa sọ lágbègbè wa láyìíká wa níbi tí a bá wà ẹ jẹ́ ká fọn rere fáwọn èèyàn gbogbo àwọn bàbá àwọn ìyá wa tó jẹ́ pé àìmọ̀ kan gbogbo nǹkan ni wọ́n máa ń kà kún kò tó nǹkan kò tó nǹkan tí fìlà mọ̀lẹ́ fi máa ń kù pẹ́ kí ẹ jẹ́ ká jẹ́ kán mọ̀ pé lóòótọ́ ni kinní yìí wà kí wọ́n lè kíyèsí sára ọlọ́run ọba kò ní jẹ́ kí àfọjọ́ ọlọ́jọ́ lọ lágbára ṣe dùmarè ẹ ṣeun ṣe mo dúpẹ́ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic rèé ọbítẹ́bù ìyá àbàdàn yín náà rèé one and only presenter yín àsọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo ràn jájú ọmọ yín rèé tí mo pàṣíwájú bàbá ajẹ́mọ̀tọ́ náà jẹ́ wà fún gbogbo uk èmi náà ni mò ń dágbére fún yín lórí ètò yìí pé a tún pàdé rèé a pàdé láyọ̀ lágbára ṣe Èdùmàrè ibi òní wọlé tọ̀ wá àní lójú ẹkún bẹ́ẹ̀ là nílẹ̀rẹ̀kẹ́ ò ṣe àwa náà lá máa wá ẹ̀yìn náà lá sì máa bá títí ìgbà tá a tún fi pàdé tá a tún mú bó ṣe ń lọ wá fún wa lórí àrùn yìí èmi náà lá mọ̀ wá èmi lájọ lolẹ̀ pẹ́ lágbára ṣe Èdùmàrè ẹ dákun bẹ́ẹ̀ bá réṣù tọwọ́ kọ́ mú tòfi gọ́gùn ojú ẹ má fọ́ mú èṣù ṣeré o ẹ má fọ́ mú kòrónà ṣeré o kòró ò ní wọlé wa kò ní yà sọ́dọ̀ wa lágbára ọlọ́run èṣù ò ní ṣe wa kò ní ṣe kò ní yà sọ́dọ̀ kó wa gbogbo wa lágbára ṣe Èdùmàrè títí táàtò fi pàdé ká pàdé nílé ká má dùn lódì lẹ́yìn ara wa ire o ire kàbìtì ó dìgbà kan náà ó dàbọ̀. o gbogbo rẹ̀ ló